Exercise 1, columns 1 and 2. Èmi ó yẹ kí n lọ sékòó. Ìwọ ó yẹ kó o lọ sékòó. lo sekoo ó yẹ kó lọ sékòó àwa ó yẹ ká lọ sékòó ẹ̀yin ó yẹ ká ẹ lọ sékòó àwọn. ó yẹ kí wọ́n lọ sékòó. Exercise one, columns two and three. Ó yẹ kí n lọ sékòó. Ó yẹ kí n lọ sí Èkó. Ó yẹ kó o lọ sékòó. Ó yẹ kí o lọ sí Èkó. Ó yẹ kó lọ sékòó. Ó yẹ kí ó lọ sí Èkó. Ó yẹ ká lọ sékòó. Ó yẹ kí a lọ sí Èkó. ó yẹ kẹ́ ẹ lọ sékòó. ó yẹ kí ẹ lọ sí èkó. ó yẹ kí wọ́n lọ sékòó. ó yẹ kí wọ́n lọ sí èkó. Exercise one, columns three and two ó yẹ kí n lọ sí èkó ó yẹ kí n lọ sékòó ó yẹ kí o lọ sí èkó ó yẹ kó o lọ sékòó ó yẹ kí o lọ sí èkó. ó yẹ kó lọ sékòó ó yẹ kí a lọ sí èkó ó yẹ ká lọ sékòó ó yẹ kí ẹ lọ sí èkó ó yẹ ká ẹ lọ sékòó. ó yẹ kí wọ́n lọ sí Èkó ó yẹ kí wọ́n lọ sékòó. Exercise two, Part A, columns one and two. Àwa ó yẹ ká mara wa. àwọn ó yẹ kí wọ́n wọn. ẹ̀yin ó yẹ kẹ́ ẹ yín. Columns 2 and 3 ó yẹ ká mọ ara wa ó yẹ kí a mọ ara wa ó yẹ kí wọ́n mọ ara wọn. ó yẹ kí wọ́n mọ ara wọn ó yẹ kẹ́ ẹ mọ ara yín. ó yẹ kí ẹ mọ ara yín. Exercise 2A, columns 3 and 2. Ó yẹ kí a mọ ara wa. Ó yẹ ká mọ ara wa. Ó yẹ kí wọ́n mọ ara wọn. ó yẹ kí wọ́n mọra wọn. ó yẹ kí ẹ mọ ara yín. ó yẹ kẹ́ ẹ mọra yín. Exercise two b columns one and two. Àwa. Aríra wa. àwọn wọ́n ríra wọn ẹ̀yin ẹ ríra yín. Exercise 2B, columns 2 and 3. A rí wa. A rí ara wa. Wọ́n ríra wọn wọ́n rí ara wọn ẹ ríra yín ẹ rí ara yín. Exercise 2B, columns 3 and 2. A rí ara wa. A ríra wa. Wọ́n rí ara wọn. Wọ́n ríra wọn ẹ̀rí ara yín ẹ̀ríra yín. Exercise 3, columns 1 and 2. Yẹ. Ó yẹ bẹ́ẹ̀. Sọ. Ó sọ bẹ́ẹ̀. Ṣe. ó ṣe bẹ́ẹ̀ fẹ́ ó fẹ́ bẹ́ẹ̀. Exercise four, columns one and two. Eko, Ọmọ Èkó ni mí. Ìlá. Ọmọ Ìlá ni mí. Oǹdó ọmọ ondo ni mí Ìbàdàn ọmọ Ìbàdàn ni mí Abẹ́òkúta ọmọ Abẹ́òkúta ni mí Àgbádárìgì ọmọ Àgbádárìgì ni mí. Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí Ṣàgámù ọmọ Ṣàgámù ni mí. Exercise four, columns two and three. Ọmọ Èkó ni mí. Ìlú Èkó ọmọ Ìlá ni mí ìlú Ìlá ọmọ Oǹdó ni mí ìlú Oǹdó ọmọ Ìbàdàn ni mí ìlú Ìbàdàn ọmọ Abẹ́òkúta ni mí. ìlú Abẹ́òkúta ọmọ Àgbádárìgì ni mí ìlú Àgbádárìgì ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ Ṣàgámù ni mí. ìlú Ṣàgámù. End of Unit 24.